náà tún ṣe nǹkan báyìí ẹ̀sìn kan náà ló wà ẹ̀sìn ẹyọ kan péré òun náà ló wà ọlọ́run fi làámọ́lẹ̀ pé inna dina inda Allahi al-Islam tọ́mọ rẹ bá ti ń ṣe kiri yó tọ́mọ rẹ ń ṣe OPC ti ń sọdún ẹ̀yọ̀ ti ń sọdún Ọ̀ṣun ti ń sọdún àgbélẹ̀rọ àdábọ̀ àti àjọbọ kì í ṣe mùsùlùmí nítorí ọ̀n dáa fún kí n ṣe yẹn ìyàwó rẹ ọkọ rẹ kò gbọ́dọ̀ ṣe nǹkan mí àbíkọ́ má ṣe kíni àbíkọ́ má ṣe Islam Islam ẹ̀sìn ọ̀rá yẹn ni tó gbọ́dọ̀ má ṣe nítorí pé tọ́lọ̀ tó rẹ̀ dá ọ̀nù sọ wá lẹ́sìn yẹn ọwọ́ nídìí kọ́ gbàgbọ́ yẹ lérí ẹ̀ nítorí pé anabi ni tọ́ba dìgbẹ̀yìn ayé sallallahu alaihi wasallam anabi sọ ní máa ya ìṣìmínkùn ẹni ẹ̀mẹ̀rẹ̀ bá gbónú yín fásayára tìlà fan kathira ẹ̀rí ìyapa nínú ẹ̀sìn anabi ò ní ẹ̀rí yapa nínú fóònù oríṣiríṣi abẹ́rẹ́ rí yapa nínú ilé ara abẹ́rẹ́ rí yapa nínú àwọn nǹkan ló ayé ó ní fasayala tilafan kathira anabi ní ẹ̀rí yapa nínú ẹ̀sìn ọwọ́ ni wa aleikum bisunnati ó ní fa aleikum bisunnati sunna tèmi ní kẹ́ ẹ máa ṣe tó bá dìgbẹ̀yìn ayé o ìgbẹ̀yìn ayé tà nábì wú yẹn òun náà ló dé yìí ìyapa ń bẹ nínú ẹ̀sìn wa àwọn ọmọ ṣe nǹkan kan ẹ̀yin ọmọ ṣe míì àwọn ìjọ yìí ọmọ ṣe nǹkan kan àwọn eléyìí ọmọ ṣe míì kọ́dà àbá débi pé ṣe rí tí wọ́n ń ṣe àwọn àjọ wọn ni wọ́n máa ń ṣe nínú ẹ̀sìn bẹ́ẹ̀ àwa yìí bá wọn ṣe tó nígbà tó wá rí báyìí ànábì ni bọ́bá tí ìyapa bá ti wá pọ̀ fa alaykum bi sunnati ẹ̀ kàn béèrè nínú àwọn ìyapa yẹn torí ìyapa yẹn èyí tó bá súnà mọ́ wà ń bẹ èyí tí ò bá súnà mọ́ yà ń bẹ kò sí tí máa ń fa àyàpá mọ́ṣáláṣí wọ́n sì kọ́ ọmọ tán oyè jama kan ní la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam àwọn kan dákẹ́ ìyapa ti ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ jama ìyapa ti ṣẹlẹ̀ adóde afẹ́kọ́mọ afẹ́kọ́ni ẹ̀dìdì ẹja gbàdúrà Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha àwọn kan jòkó ìyapa ti ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ òun kan sọ fún yín pé ah lẹ́ẹ̀kan ní ká dìde àwọn kan dìde bẹ́ẹ̀ wọn jọ lọ́lọ́ ni ìdí sì ń ṣe nì ìròyìn àwọn kiri yóni alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubih alẹ́ náà ti ọlọ́run ní dùó alẹ́ náà ti ọlọ́run ní jòkó àwa jòkó ní àdìde ìdìde táwọn wá wí mbẹ̀ kì í ṣe ìdìde tí Al-Qur'ani ń sọ bẹ́ẹ̀ bá rìn lọ tẹ́ ń lọ ẹ̀ máa rántí ọlọ́run ní sọ bẹ́ẹ̀ bá jòkó ẹ̀ máa rántí ọlọ́run tẹ́ bá sì wà ní dùbúlẹ̀ náà ẹ̀ máa rántí ọlọ́run òun á mú àyà yẹn ọwọ́ fi tú ipe kádínà ló dìde tábà dé occasion ni ọlọ́run sọ sànàbì ṣerú ẹ̀ nígbà ọ̀dọ́ bá ti wá dé báyìí gbogbo àwọn leaders of Islam àwọn imams àwọn ustaz àwọn missionaries àti gbogbo àwọn sheikh kálukú wa á wà lọ báwa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni àmàrà wa bá a ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni àmọ̀ yìí ti ń jòdodo nínú tí à ń fà àmì èyí tẹ́ ẹ̀ kéwú ẹ̀yin tẹ́ ẹ̀ kéwú ẹ̀yin ọ̀wá nímọ̀ yìí tẹ́ ẹ̀ ṣe má yóò wá di pé àfáà yìí ni ká máa dájọ́ lẹ̀ látọ̀lẹ̀ kádìrì wọ́n ní kò bá súnà mu àfáà yìí ni ẹ̀ máa bọ̀ wá o èní ni o jàmá kan ya ọ̀tún jàmá kan ya òsì. àwọn ọmọ wọ́ pé a ìtàn yẹn ṣe kẹ́hìn ṣe yìí wọn náà mọ̀ pé ẹ wà ń gbàdúrà kí oògùn ọ̀bọ lára yín. tọ́ nígbà ọ̀dọ́ ti wá dà èyí lè lẹ́nu òun náà ni pé ẹ̀sìn súnà wà ẹ̀sìn bídíà ọ̀wà súnà wọn pè ní anabiwa Muhammad sallallahu alaihi wa sallam lérí gbogbo iṣu kọ̀ọ̀kan nínú bó bá ṣe ṣe gẹ́lẹ́ láṣẹ kí ni láṣẹ ṣe ẹ rí èyí tó bá ti yàtọ̀ sí sunna oye òun náà lè tó yàtọ̀ sí pratica anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹni bá ti wá yakọ anabi kí ni wàá kó òun fi ń sin lọ́mọ tọ́lọ́ ní ká tẹ̀lé anabi anabi ni iyaakum anabi wo àwọn sọ̀hábà wọn ní sọ kótóbà lọ́wọ́ ojú rẹ̀ wá pọ́n anabi ni iyaakum ọ̀dọ́wọ́ yín wà mú dẹ́sẹ̀ àtẹlẹ òmùrẹ́ ẹ má dá mi lẹ́nu ẹ̀sìn yìí o torí wọ́n fi ń yé mi pé nígbẹ̀yìn ayé àwọn kan má dá mi lẹ̀ fa inna kulla muhdathatin bid'a níta bá dá lẹ̀ tá a rẹ̀ rí fún onáńpẹ̀ ní bid'a innovation wa kulla bid'atin dalala gbogbo àdádálẹ̀ sì ni ànábì ní igbó ni o dalala ànú ni o bẹ́ẹ̀ bá ti ṣìnà jàmá kò lè débi tí ń lọ mọ́lágbájá arákùnrin tó lọ́wọ́ ń lọ́nà àjẹbú yẹn ọ̀nà abẹ́kúta ló gbérí lé yẹn ó ti sọnù ṣé wọ́n gbóòrò rẹ̀ ń jẹ̀bú wọn ò lè gbóòrò ẹ̀ wọn ò lè gbóòrò ẹ̀ láyé bọ́ọ̀ bá ti ṣe súnà wọn ò lè gbóòrò ẹ̀ lájànnà bọ́ọ̀lù ṣe fẹ́ wọ bẹ̀ anabi ni kullu bid'atin dalala anabi ni gbogbo tí wọ́n bá dálẹ̀ tí òsì lásìkò mi anabi tí mo fi ṣe lọ́hùn anu ni wa kullu dalalatin finnar anu sì ni yóò lead sí nánu wọ́n ìdájọ́ fẹ́ dá mi lẹ̀ ulama wo súnà lè yọ̀ àwọn afáà súnà lágbàlá yìí ní London lamẹ́ríkà ní Paris everywhere ní Cairo ní Egypt ní Sudan ní eh, Ghana Nigeria Benin Republic àwọn fáṣúná ti dìde kọ imin wọ́n ti jí kí ló jí wọn jama gafilatu nas ipa àwọn èèyàn wọn ọmọ tí wọ́n ní ká ṣe ọ̀tọ̀ ní tí wọ́n ń ṣe gbàgbé Lárúbáwá ìpè alárúbáwá ní sentansi yìí ah mama sọ bẹ́ẹ̀ ma Larubawa? ẹnìkan náà wọ́n ní àtẹlẹ nínú àwọn Lárúbáwá talóńtọ̀ òun náà lànà bíwá muhammad sallallahu alaihi àtàwọn sahaba rẹ̀ sẹ́ẹ̀rí gbogbo kò sí ìyàkuyà téèyàn ó yà láyé kò sí irú ìran aburú téèyàn ó máa ṣe tó ò ní lárúbáwá tó kọ̀ sí kò wá sí tíra oye kò sí tíra kan tí máa ń sọ̀yàn nù lérí aburú téèyàn ń ṣe tó ò ní lárúbáwá tó ti ṣe kan bọ́ọ̀ bá ní kíní kan ṣe tí wọ́n ní bíbí àní bọ́ ọ bá rìn dáadáa ó rí tíra tí lárúbáwá ṣe tí ó sọ fún ọ pé ojú ọ̀nà lọ́wọ́ ọlọ́run bá ní àti Allah wa àti rasul anabi na rasul o lárúbáwá ni abu jahali lárúbáwá ni abu tọ́lib lárúbáwá ni abu lahabi ìjẹ́ lárúbáwá àwọn kò ṣe títẹ̀lé wọn ní ọ̀ranyàn fún wa ẹni wọn ni ká máa tẹ̀lé nu lárúbáwá òun náà lànà àtàwọn sọ̀hábà yá mi nínú ẹ̀sìn wa anabi kí wa lọ báyìí ṣé wàá rí alimuda sáàtò náà wà ní ìtì máa ń dàrú mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ àti ìrújú tí wọ́n máa ń kólẹ̀ fún wa tọ́rọ̀ fi máa ń dàrú òun náà ni pé wọn ò mọ̀ pé àdádálẹ̀ irísí méjì lọ́wọ́ àdádálẹ̀ nípa ọ̀rọ̀ aladat ọ̀rọ̀ ayé àti àdádálẹ̀ nípa ẹ̀sìn sórí àdádálẹ̀ nípa ọ̀rọ̀ ayé òun aladatu alaslufi alibaha wọ́n sì yẹn lẹ́tọ̀ọ́ fún ọkọ máa ṣe ntẹ́nìkan ò ṣe rí nínú ọ̀rọ̀ ayé rẹ̀ ra mọ́tò tẹ́nìkan ọ̀rà rí bàtà tá ànábì ọ̀wọ̀ pọ̀ bá ti rówó rà á aṣọ tá ànábì ọ̀wọ̀ tó bá ti rówó rà á ẹ̀sìn lànàbí gbò lọ maka bọ́ bá ti rówó pléènì mọ́gẹ́sì o torí ó kó sójú ọ̀nà ni oye kí ló wà kí ló gùn jàmá ogun pléènì nítorí pé ọ̀rọ̀ ayé nìyẹn. anabi ń jẹ àwọn oúnjẹ lásìkò tiwọn ẹ ìwọ sàláàdì tó fàyìn dáadáa jẹ mọ́ni ti pé òun wá ẹ̀rí kó o tó ṣe kí ni kó o tó jẹ sàláàdì bọ́ọ̀ bá kọ́lé kọ́lọ̀ tó bá wọ̀ ni kò lò fún má retí ẹ̀rí ipe kọ́lọ̀ òun ànábi lò fún ilé ẹ̀ torí kò sọ́dà lásìkò ànábi bọ́dà bá wà náà táwọn náà kan tí wọ́n fi ń yapa ti wọ̀ nítorí kì í tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn bá anabi ṣe ṣe gẹ́lẹ́ níwọ̀n náà ó ṣe kíni níwọ̀n náà ó ṣe àpèjúwe anabi máa ń kírun lérí awọ ni nígbà míì lérí ilẹ̀ẹ́lẹ̀ yanrìn àwa ń lẹ táìsì àǹtẹ̀rọ̀kì àyàpá anabi nítorí bọ̀rọ̀ ayé ni kì í sọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ Allahu akbar ọlọ́run ló tóbi jù ọ gbọ́dọ̀ wí nǹkan mi àti tí wọ́n wí lásìkò ànábì nítorí pé a ti kúrò nínú màtírí àti bọ́ sínú ẹ̀sìn alihamudulilayi rabbil alamin ọkà fati àti ẹ̀tí ọ̀yanjú rírì mangalubi wàlà lálínà ànábì òwú bẹ́ẹ̀. àpá àwọn baba ṣe máa ń wí nu fati alárùbáríkà ó ti bẹ̀rẹ̀ sí dáná ànábì ni wàlà dọ́ọ̀lì àwọn baba ní wàlà lálínà nítorí pé àǹjẹ̀mí ni wọ́n òun èsì lárúbáwá kéwù yẹn nípa lẹ́nu wọn ó ti wá ó ti wá ó ti wá rọrùn lẹ́nu tiẹ̀ ọwọ́ ni ó fi tọ́da alẹ́ yìí tí ò da lọ́mọ sí kínní lọ́mọ sí wàhálà láàrin náà ìtumọ̀ mí ni. ẹ̀sìn ò ní yípadà jama wọ́tàkítẹ́lifù bìtìláfì àsìmìlà àmọ́rọ̀ ayé ọmọ yípadà wọ́n á máa fẹnu pé òun ni máìkì ti dé sí ọmọ lo máìkì máìkì ń ṣe haram nítorí pé ọ̀rọ̀ ayé ni ló ṣe jẹ́ ẹ̀ má ṣe bídíà yìí má bídíà yìí ọ̀dà wọ́n ní a ah, sanabi gun pléènì lọ maka kílódé yìí náà máa rìn bá anabi ṣe rìn sẹ́ni pé kò jọra hàn à ń sọ̀rọ̀ ẹ̀sìn òun sọ̀rọ̀ ayé ibadala anabi ni mani ahadasa anabi lẹni tó bá dá mi lẹ fi amorina ayé fi dínina nínú ẹ̀sìn wa yìí máa ní sàmínú tí o sì ń bẹ̀ tẹ́lẹ̀ fọwọ́rọ́ dùn ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ o níbi tí ń bani lẹ́rù nù jama ọ wá ṣe wàhálà nínú ìjọ ó ṣe wàhálà ní mọ́ṣáláṣí ó ṣe wàhálà nínú ẹ̀sìn ó gbẹ́sìn ga gẹ́gẹ́ bí ìròrí rẹ ipò ń gbẹ́sìn ga àmọ́ ètò ń gbé ga yìí kọjọ́ tí èyí tàn nábì fi kalẹ̀ àwọn afáà ní ọkàn ṣiṣẹ́ dànù ni ọlọ́mọdé á ṣiṣẹ́ dànù ọlọ́mọṣà fún wa ní ìmálẹ̀ tá a fi tẹ̀lé súnà kọ́lọ́wájú àlẹ́ ṣe fastaghfirullaha innahu huwal rahim. الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال ما سيبا مو الصلاة بنبي محمد أجري بي الله وبني كان الله النبي وجسرين أن كوكان وقال ما سيسوى لليري ما جاءت سيدان الله ولا ما جاءت سيدان الله bí a bá ti dé sàárè àti di dédé ẹni tó lápọnlé ọ̀dọ̀ Ọlọ́run òun náà lẹni tí ẹ̀sìn rẹ̀ tó pọ̀ jù tó sì lálàáfíà ẹ̀rí ẹ̀sìn lè pọ̀ kọ́mọ̀ ní àlàáfíà tó pọ̀ tó sì lálàáfíà ẹni ẹni ẹni ẹni ṣáájú lọ́dọ̀ Ọlọ́run inna akramakum indallahi atqakum ẹni bá bẹ̀rù Ọlọ́run ọba jù náà lọ́wọ́ àwọn wájú àwa máa ń tora wa báwa ṣe wà ní ayé ń bí àmọ́ Ọlọ́run rẹ̀ mí kálukú wa bàbá ṣe wá bẹ̀rù rẹ̀ jù bẹ́ẹ̀ náà láṣẹ wà níwájú alẹ́ òpin lágbádá lọ́wọ́ àwọn iwájú kọ́jẹ́ pé àárín lọ́wọ́ àbí kọ́ wọn gbẹ̀yìn alẹ́ má kẹ́lẹ́ ẹlòmíì sí ká má ṣe mọ̀ pé ń bẹ ká má ka síta bá rí àmọ́ lọ́dọ̀ ọlọ́run wájú lọ́wọ́ ṣé wàá rí àlìjáná tá ń lọ ìbẹ̀rù ọlọ́run ọba wọn fi ṣe kíni ni wọ́n fi to àwọn àlìjáná wa láàfin ní ẹ̀sìn wa kádàkùn torí ọlọ́run ká chẹ́kì ẹ̀ ṣe rí ibi tọrọ súnà délé ni kìí ṣe ipe ẹnìkan fẹ́ mú láti wá di ara àjọ wọn ẹ̀gbọ́ ìjọ islam ló wà ìjọ islam ṣe wá rí gbogbo ntẹ́ni kọ̀ọ̀kan wa tá a bá ti ń ṣe tọ́wọ́ bá súnà mu ìbá jẹ́ wọn nìkan lè wà nù ẹbí wọn nìkan ní àlù súnà nù ẹbí ìjọ ń pèlè àlù súnà ni ìbá jẹ́ ẹ̀yin méjì lè wà ládùúgbò yín ẹ̀yin méjì náà ní àlù súnà ẹni ẹni tí wọ́n pèlè àlù súnà òun náà lẹni tí ń ṣe súnà ẹni tí wọ́n pèlè àlù bídíà òun náà lẹni tí ń ṣe bídíà ọjà fẹ́ kánpẹ̀ lálùbídì àmọ́ kí ló máa ṣe ọwọ́ máa ṣe sunna sunna náà kọ́lọ́ mọ́sá fi yé wa kọ́lọ́ ń jẹ́ àlè máa ṣe afọ abdullahi ibn abbas wọ́n ń sọ̀rọ̀ njọ́ kan abdullahi ibn abbas ní anabi sọ báyìí lélẹ̀ ọ̀rọ̀ báyìí ọ̀kan náà àwọn sàhábà ó ní ah mo gbọ́ tí abubakar náà sọ báyìí àti umar ọwọ́ àyàpá sí ìta anabi ṣe kíni tọ́ sọ bóyá òun ni òsìgbọ́n tí wọ́n wíyé àmọ́ ń tọ́ sọnù abdullahi ibn abbas wa ni yushiku an tunzala alaykum hijaratun minas samaa bẹ́ẹ̀ ṣe jòkó lẹ̀ ọ̀rọ̀ tẹ sọ jáde lẹ́nu èmi là nábì sọ báyìí èyí wá ń sọ pé Umaru àbí Abubakar náà sọ ìmí Abdullahi bin Abbas ni ẹ̀rù ń bà mí fún yín kí Ọlọ́run ọba kọ́ sọ òjò òkúta lé yín lérí bẹ́ẹ̀ ṣe jòkó lẹ̀ akulu qala Rasulullah èmi sọ pé ànábì sọ watakuluna qala Abubakar wa Umar èyí wá ń sọ pé Abubakar náà sọ báyìí àti Umar tani Abubakar àti Umaru gbọdọ̀ tẹ̀lé lẹ́yìn anabiwa muhammad sallam ọ̀rọ̀ yìí wá àwọn afáwọn fi ń ṣe ẹ̀rí lérí pé nígbà wọn ní àní tẹ̀lé abubakar àti umaru lérí ọ̀rọ̀ tó bá yapa sí ọ̀rọ̀ anabi léyìí tó jẹ́ pé kò lè yapa tó anabi ti ní aleikum bi sunnati sunna mi dọ́wọ́ wa sunnati khulafa irashidin àti sunna àwọn àlífà yìí àwọn tí mo tọ́ yìí ẹnìyẹn abdulhamid abdulhamid abasi kú ọ̀rọ̀ yẹn sí lẹ́nu wípé tá a bá ti ń dákọ̀ ànábì sọ má máa sọ pé ẹnìkan tó ṣe kí ni ẹnìkan tó sọ ma ká tó wá pé àwọn ìmáàmù yín àwọn ṣẹ́ẹ̀fù yín àwọn mísánná yín àwọn stars tán kọ́ yín kéwù èyí máa tún kéwù kéwù téèyàn bá ké kọ̀rẹ́tì èyí máa tún kéwù ké téèyàn bá rí tíra kọ̀rẹ́tì ké ẹ gbìyànjú ká tíra wo la máa kà tá a fi ní sọnù béèyàn bá fẹ́ dafa tíra wà téèyàn bá fẹ́ ṣawo tíra wà téèyàn bá fẹ́ tẹ ọ̀pẹ̀lẹ̀ tíra rẹ̀ wà téèyàn bá fẹ́ kókó àlìjànú tọ́lázìm tíra rẹ̀ wà téèyàn bá fẹ́ máa ṣépele èèyàn tíra rẹ̀ wà téèyàn bá fẹ́ ṣépele ànábì tíra tó fún lépè tó ṣe ọ wà téèyàn bá fẹ́ ṣépele àwọn sàhábà tíra tó kà ó wà lórí nẹ́ẹ̀tì tó sì débẹ̀ tó kà téèyàn bá fẹ́ sọ pé ìsìláàmù yìí kò kì í ṣe ẹ̀sìn ọlọ́wọ́ sọ kùránì kalẹ̀ bẹ́ẹ̀ ni súnà kankan ọ̀wá ànábì ọ̀wáyé tíra rẹ̀ wà tẹ́ bá rí ẹnìkan tó sọnù tí wíwu kú wí tọ́wọ́ àyà pa gbogbo ayé kálukú wọn pé n tó wí ọ̀dà ah eléyìí kọ́ eléyìí ọ̀dà kìí ṣe pé bóyá n ti ń sọ yẹn kìí ṣe pé òun ló mú wa láti lọ lórí ẹ̀ ọlọ́lẹ̀ sí tíra kankan ní nífi wọn ń sọ ní ṣe kí ni gbogbo àwọn sàábà lọ́kọ̀ọ̀kan ni wọ́n ní tíra kọ̀ọ̀kan tí wọ́n fi ṣépele wọn tí n bá bọ́ sẹ́ni net látẹkùn muftiya net wọ̀gọ́gù ó lè jẹ́ àfa èrì net àbí kọ́ kọ́kọ́ kéwú lọ́dọ̀ àwọn afa sunna kó o tó mọ ibi ya wáyà sí lérí net dáadáa wà ń bẹ aburú wà ń bẹ ọjà ni ẹnìkan máa ń ya pa ọpọlọ gbogbo wa Imamu Buhari ni o Abu Hurairah ni o èyí etí ń sọ ni kì í yẹn nítorí kò ṣáájú ẹ̀ nínú àwọn afẹ́sì ni ọ̀tá Islam sì kan àfikọ́ta sunna anabiwa muhammad gbogbo àwọn afa tí wọ́n ti kó sọ́wọ́ àṣetáni nẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ọlọ́mọsábà ni yọ wọn kó ń bẹ̀ ọlá agbára ọlọ́run ọba wa imaamu maliki ọdí allahu anhu oní mani bitada afil islam bidia ma maliki tá n tẹ̀lé oní tẹ̀yìn bá mú innovation wa bidia tẹ̀yìn bá mú wá sínú ẹ̀sìn yìí tá anabi ò ṣe nígbà tó wà láyé yàrá asana tọ́wọ́ ní ilé náà dáa kí là ń ṣe káwọn bá kó àwọn ọmọ wa lọ nìyí àwọn kiri ló wọ́n ti kó àwọn ọmọ wa lọ èmi àti ẹnìkan ṣe sọ̀rọ̀ lẹ́yìn ìrọ̀lẹ́ àná mo ní ìjókòó tẹ̀ ń ṣe sunday yẹn ọ̀kọ̀rẹ́ẹ̀tì ó ní káwọn bá kó àwọn ọmọ wa lọ́wọ́ lọ́mọ lọ mo ní rọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n fi ní kó wọn ní ẹrù lọ. ìmọ̀ bayanul halal wal haram iṣẹ́ tá a rán àfa òun náà ni kó wá ṣàlàyé haramu lélẹ́yìí o halali ni eléyìí iṣẹ́ tọ́lọ́run àwọn ànábì ọlọ́run pé ẹ wá sọ fáwọn yẹn pé eléyìí dáa eléyìí ọ̀dà ní tẹ́ ẹ máa ṣe nù bọ́ ọba wá ṣàlàyé tán olùwárí tó ọlọ́run jẹ́ ta o gbogbo apátápátá ọlọ́run sọ̀rọ̀ wọn rọrùn ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run níjà kó sọ́wọ́ o kò sí tó burú káfọ́ sàdúrà fún ìjọ àmọ́ láti bẹ̀rẹ̀ dópin ọkùnrin àtobìnrin á sì ń bọ̀ wá síbi àwọn bídíà kẹ́ ẹ máa wá lẹ́yìn sí kíni ọlọ́run abẹ́ ń sàdúrà ọkùnrin wọ́n ní àfẹ́ kó sọ̀rọ̀ nínú ìbádà torí ohun rẹ̀ fìtínà ni ó dálẹ̀ nínú ìbádà ó sì ma wọ́n ní kó fọwọ́ rẹ̀ ọ̀tún kó fi lu ẹ̀ǹkúlé ọwọ́ rẹ̀ òsì ipò ìmáàmù ti ṣe mistake o nígbà tá a ní kí ọmọ sọ̀rọ̀ ètò fẹ́ sọ jáde yìí ó fẹ́ ka Kùránì àwa ni wọ́n o Kùránì tó kà ọmọ kà ń bí torí bọ́lá ọ̀sẹ̀ dá o. àwa àjòkólẹ̀ àwọn àyà náà wá jòkó àwa akọjú síra wa àwa ń mú láwọn ṣe àdúrà bá ń ṣe ìbáradà kan àwa ń gbọ́n wọn ara wa á ló jìnà súnlà pátápátá tó o ti wá sọmọjẹ o sì ti sọmọye ọgbọ́n ọgbọ́n la fẹ́ dá torí bídíà owó wà mẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ fẹ́ni kọ̀ọ̀kan ta ti há sínú bídíà ọlọ́run kò fi òdodo hàn wá kó jálè kún bẹ́ẹ̀ àwa tá a dá alẹ́ kọ́lọ́n jálè chíńjì ẹ̀ èmi sọ fáwọn èèmọ̀ ni ee wá là ń bẹ láti wá tújọ ọ̀kan mo wá là ń bẹ láti wá jíṣẹ́ ọlọ́run tí mo kọ́ ní maka àti madina ipe àwọn àfa àwa ní maka o wọ́n ní èyí tá à ń ṣe da ni o wọ́n ní èyí tá à ń ṣe kù díẹ̀ káàtó káyé padà ní eléyìí o níbi àyípadà yẹn ní wàhálà tí wàá dé ipe rọ́ọ̀ mọ́kọ̀rẹ́ ti àwa akàtàwà jáde náà léhi àbá àná báwa ṣe bá àwọn bàbá tiwa tán ṣe kíni tí wọ́n ń ṣe ni. àwọn tí ẹ̀sìn wà lọ́dọ̀ wọn wọn ni kò rí bẹ́ẹ̀ ọwọ́ làwọn ọba yín tí ó jẹ́ pé jésù méjì jésù mẹ́ta bí wọ́n ṣe mú wá láti maka náà tí wọ́n wá ń kọ́ àwọn yẹn lé kó tó pé kùránì pé bí ọwọ́ á ní ẹ̀sìn tàwọn tí ànábì lọ́dọ̀ wọn gan kọ̀kọ̀rẹ́ẹ̀tì tó tọ̀ wọn ọ̀dọ̀ àwọn tí wọ́n lè gba jésù mọ̀ mo bẹ̀ lọ́n fún wa kọ́lọ́ mọ́jà sọnù àwa tá a ti sọnù kọ́lọ́ ń pè wá sójú ọ̀nà a tún máa kọ́ntínú níjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́n ba kọ́lọ́ mọ́sá jẹ́ àmà bẹ́ẹ̀ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo ìtọ́ dàrú mọ́ inú ọ̀rọ̀ ẹ̀sìn wa ọlọ́mọ́sá jẹ́ òkìlẹ̀ àti wa tọ́bọ̀ wá kílẹ̀ àtàn ọba tí rọ ẹ̀mí téèyàn fi tẹ̀lé ojú ọ̀nà ọlọ́mọ́sá rọ ẹ̀mí wa fún tàbá tún wá sí tán ẹ ẹ̀ mẹ́yìí tọ́lágbá ń bẹ̀ tàbá tún wá sí tán tọ́bá súnmọ́ wọn àtún wá ní sí gbéraga lérí àtún máa wá bẹ̀ àtún máa wá bẹ̀ ipe kó ṣe ni kọgbà lọ́wọ́ wa kò sí àfàsúnà kálágbàlá yẹ tí ó sọ pé nítòun ṣe dandan ni kó wọn wà lìjẹ náà ó sì ń tọ́lọ̀ ń fẹ́ tà náà fẹ́ ọ wàá fi àdúrà ṣe kí ni ọ wàá fi gbé e. torí tó bá fàdúrà gbé e, ibi tí ọrọ̀ pọ́lọ́wọ́n ọba ò ti ní mú ọ lọ́lọ́wọ́n ti mú ọ ọlọ́run wà bàdá ẹlẹ́kùn min Allahi ma lam yakunu yahtasibun ọlọ́run bá níjọ́ kìí ọlọ́run ó yọ sáwọn èèyàn kọ̀ọ̀kan níbi wọn ò fọkàn sí láti yọ sí wọn lágbájá bẹ́ẹ̀ ni ó sì bá dà ó sì bá súnmọ́ mu ó sì ṣe ó pé pérépéré a máa rí nínú ẹ̀mí rẹ pé ìgbéraga pọ̀ ipe ẹ̀yin lọ́mọ àlìjánná o wọ́n làwọn bá kó sálìjánná ta ló tó fẹ́ kó síbẹ̀ ọwọ́ abáyé lọ́dọ̀ èmi ọlọ́run ó bẹ̀rù mi lérí nítorí ṣe ó wá ojúrere mi lẹ́yìn ìgbà tó ti ṣe tí mo ní ó ṣe ọlọ́run lè wá yọ sí i pé níjọba yìí arò kan kọjá ó rẹ́rìn nítorí bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọmọ náà lé ìpè wá sójú ọ̀nà ìpè ojú ọ̀nà ní èyí ò ní túmọ̀ pé ah, ẹni tí wọ́n sọ nípa àwọn ti wà a náà dà wọn yóò wá bá súnà mu yóò bá ní mu a máa wá bẹ̀rẹ̀ àánú ọlọ́wọ́ba ní eré rẹ̀ àánú ọlọ́wọ́ba náà yìí kọ̀ọ̀kan wa. lérí wa Bukhari ti ń darí wa ọlọ́mọṣà bá darí wọn gbàgbére gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ọlọ́mọṣà sí wọn lẹ́yìn àárẹ̀ gbogbo àwọn dúkìá wa tó wà lọ́wọ́ àwọn èèyàn ọlọ́mọṣà bá ní gbà fún wa ọlọ́ tàbá gba tamọ́jọ tó kó sọ́wọ́ àwọn olè ọlọ́ tàbá wa gba tánà lílo rẹ̀ nírọ̀rùn tí ló fi rọrùn dubai lọ ọlọ́mọṣà sí rọrùn fún wa iṣẹ́ tani kọ̀ọ̀kan wa ń sọ ọlọ́mọṣà fi bára kẹsì àdúrà wa ọlọ́mọṣà jọ gbà gbogbo bí wọ́n ti ń jagun lọ́wọ́ báyìí tí wọ́n ń ja mùsùlùmí lógun lágbàá ńlá yé ọlọ́mọṣà bá ní ṣẹ́gun náà gbogbo àwọn tí wọ́n fẹ́ dikó tí wọ́n fẹ́ gbàjọba nílùú turkey nílùú eh, turkiya ọlọ́wọ́n bá wọ adúpẹ́ fún wọn ọlọ́wọ́n bá wa ìlú náà wọn bá tún sọ̀hún náà di battlefield nítorí tán bá ti gbàjọba tán n ti ń ṣẹlẹ̀ ní yemen tí àwọn opposition dìde iná ni ó tún ṣẹlẹ̀ nínú àwọn ìlú islam ní turkey tàwé àwa lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọba allah tọ́lọ́wọ́n ọba tí kò jẹ́ kí wọ́n succeed ọlọ́wọ́n gbogbo wọn pátá ọlọ́wọ́n mọ́sábà fún wọn lẹ́sàn-án wọn ìlú náà kọ́lọ́mọ́jọ́ dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa náà kọ́lọ́mọ́jọ́ dàrú tọ́ abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọṣà síwájú lérí rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk fastaghfiruhu innahu huwal rahim.